الله أكبر الله الحمد لله الذي بنعمته اهتد المهتدون وبعدله ضل الضالون لا يسأل عما يفعل وهم يسألون والصلاة والسلام على رسول الله المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين إخوة في الله مستمعي الكرام السلام عليكم ورحمة الله وبركاته abẹ́rẹ́ lórúkọ ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba ṣàkẹ́ ọ̀run ọba alágbára lórí ẹ̀dá ọba yìí náà ni a gbé títóbi fún tí a sì gbé ògo fún lẹ́yìn náà tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ anábìwá Muhammad ẹni tí ọba dẹ́dàá tó ń ṣe gbogbo ayé tí ó máa jẹ́kẹ̀ fún wa ọlọ́run bá wa kí ànábì àti gbogbo wọn ará alẹ́ rẹ̀ àti àwọn sọ̀hábà tí wọ́n bá ló gbà ọlọ́run bá ń kí ànábì gbogbo àwa náà tí a gbà fún tá à ń rìn lórí sunna ànábì ọlọ́run má fi wá lẹ̀ láìkẹ́ akéra wa ní gbogbo àyíká yìí tí ẹnìkọ̀ọ̀kan wa tí a ti ń gbọ́ra wa lójúlé tẹ̀lé sunna tv wípé àlàáfíà ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àlùbáríkà ọlọ́run ọba kí ó máa bẹ́nì kọ̀ọ̀kan wa gbé lẹ́yìn ìgbà tí a kíra wa a kí gbogbo àwọn ẹni tí ọlọ́run ọba lò ní sábàbí oríire fún ẹnì kọ̀ọ̀kan wa bẹ̀rẹ̀ lọ́tọ̀ọ́ àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa èyí tí ń bá ń bẹ láyé nù wọn ọlọ́run ọba ò bá wa kẹ́ wọn níkẹ́ ti ayé èyí tí sí láyé nù wọn ọlọ́run ọba ò bá wa kẹ́ níkẹ́ kíyámà a kó lórí àwọn òbí wa a kí gbogbo àwọn afáwa wa tí wọ́n kọ́ wa ní kéwú láti ilé títí fi lọ́ọ́ dé ilẹ̀ lọ́gbọ́wá kí ọba adẹ́dà kí ọba wa ṣàánú ẹnì kọ̀ọ̀kan wọn ọlá àyíkú méjì ọlọ́wọ́n ọba lẹ́yìn náà kí àwọn mọ́ṣẹ́fọ̀ wa tí wọ́n ń tukọ̀ bógámù Sunna TV fún gbogbo wa tí a jẹ́ alálùfáàdé àwọn dọ́kítọ̀ wa Abdulrahim kí ọba adẹ́dà kí ọba wa wà pẹ̀lú wọn kí ọba adẹ́dà kí wọ́n fi wọn lẹ̀ akọ́ńbẹ́ àtọ̀wọ́ fún àwọn ẹni tí ọba dẹ́dà tí ó yọ̀ǹda ojúlé iṣẹ́ Sunna TV tó yọ̀ǹda rẹ̀ fún àwọn ọmọ bàbá wa àríkọ́ṣe ọlọ́mọbáwò má jẹ́ wọn mọ́ padà sí ibú láyéláyé àrísìkí tí wọ́n ń ná yìí ọlọ́mọbáwò jẹ́ kí wọ́n rí àdìpẹ́lẹ́ rẹ̀ níjọ́ kìyàmà látàyẹ́ tó ti fẹ́ àdìjọ́ kìyàmà ọlá àyíké méjì ọlọ́mọba náà yìí tí ó máa jẹ́ prógámù wa lónìí gẹ́gẹ́ bí tọ́pìkì wa òun náà ní. زكاة الغنم شروطها ووجوبها ìyẹn zaka nínú àwọn ẹran àwọn nǹkan bahimatul an'am àwọn nǹkan ọ̀sìn tó jẹ́ àwọn ẹranko tí ọba dẹ́dà ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa wípé a ní àǹfààní láti máa jẹ wọ́n àwọn nǹkan yìí zaka wọnú wọn báwo la ṣe máa ń yàn wọn zaka àwọn nǹkan báyìí gẹ́gẹ́ bí ètò Islam eléyìí ni tọ́píkì àkọ́kọ́ tí a fi bára wa sọ̀rọ̀ báwo la ṣe máa ń yan àwọn zakia nínú àwọn nǹkan nǹkan kan àwọn abẹ̀mí àwọn ẹranko tí a máa ń sìn gẹ́gẹ́ bí àwọn ewúrẹ́ àwọn àgùntàn màálù gbogbo eléyìí náà ni ìdánilẹ́kọ̀ọ́ wa yóò gbára rẹ̀ alákọ̀ọ́kọ́ ibi tí a kọ́ lọ ọ̀hún náà ni wípé azakiatun kí ni kátà ń pè ní zakiat lọ́ra wọ́ṣẹ́ra so nínú èdè àti wípé nínú òfin Islam kí ni kata pè ní zakat tí a bá wo az-zakat fil lugha nǹkan tí a ń pè ní zakat nínú èdè lọ́dọ̀ àwọn Lárúbáwá òun náà ni annamau wa ziyada òun náà ni kí nǹkan ó máa gbèrú sí kó sì máa lékún òun náà ni zakatu ní inú èdè òun náà ni annamau wa ziyada ìdáni gbogbo ẹni tí bá yan zaka nínú gbogbo nǹkan tí ọlọ́wọ́n bá yọ̀ǹda fún nínú dúkìá so yóò máa jẹ́ àlékún fún yóò sì máa jẹ́ nǹkan tí ó máa gbèwú sí nínú àrísìkí rẹ̀ òun náà ni az-zakatu fil lugha ìdáni tí a bá lọ nú ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ lọ́dọ̀ àwọn àáfàá wọ́n ṣe lálàyé tó pọ̀ wípé òun náà ni ìyẹn zaka nínú owó láwọn àsìkò kan tí ọdún bá ti gorí rẹ̀ òun náà ni wípé ìmú ẹ̀tọ́ ọba dẹ́dà hakullah fi malin ma'lum òun náà ni ká nú owó tá a ti mọ̀ wípé owó yìí àwa náà la ní lẹ́yìn ìgbà tí madiyil haul tí ọdún bá gorí rẹ̀ so owó tí a gbé fi ń ṣòwò àbí a fi ra nǹkan ọ̀sìn láàrin ọdún kan ó wá pé ọdún kan ìdáni zaka ti wọnú rẹ̀ báwo ni zaka máa ń wọnú àwọn nǹkan yìí gbogbo ẹ̀ náà lápadà ṣàlàyé fúnra wa tí a bá wo zakat ǹjẹ́ ọba adẹ́dà ó sọ̀rọ̀ nípa zakat a gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ ǹjẹ́ ọba adẹ́dà ó sọ̀rọ̀ nípa zakat ǹjẹ́ Al-Qur'ani sọ nípa rẹ̀ tó ń gbé gbogbo nǹkan tí ọlọ́run bá yọ̀ǹda fún wa tí ń bẹ ní islam nínú owó nínú dúkìá nínú àwọn nǹkan abẹ̀mí tá à ń sìn gbogbo rẹ̀ náà ni ó ní bá a ṣe ń yan zaka rẹ̀ tó bá já sí pé ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tá bá tẹ̀lé òfin ọba dẹ́dà tá bá wá yan zaka yìí nínú nǹkan tí ọba dẹ́dà yọ̀ǹda fún wa qalla an najida faqira yóò ṣòhàn láti rí àwọn aláìní àwọn tálákà nínú ìlú kọ̀ọ̀kan tó bá jẹ́ sí pé annasu yu'adduna haqqa zakat tí wọ́n bá wá ń yọ ẹ̀tọ́ zaka nínú dúkìá wọn a ní rí olóṣèyàn tí ó pọ̀jù nínú àwùjọ finland bẹ́ẹ̀ bá ní owó àbí ìlú náà ní owó tó pọ̀ tòun ti bẹ́ẹ̀ náà a máa rí ẹni tí ò ní àmọ́ ní pọ̀ ìdáni ẹ̀tọ́ ọba adẹ́dà tó jẹ́ zakat tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a yí yọ nínú dúkìá tí ọba adẹ́dà yọ̀ǹda fún wa òun náà ló fà á tó jásí pé òṣì pọ̀ láwùjọ lẹ́ẹ̀fì wá rí olówó kan nú ẹbí òun náà yóò dà gẹ́gẹ́ bí olóṣè èèyàn nígbà tó jásí pé eléyìí gbé tiẹ̀ wá tọ̀hún gbé wá òun náà ló wà rẹ̀ pé ah èmi nìkan tí ọba adẹ́dà sì pa wá láṣẹ wípé owó tí ń bẹ lọ́dọ̀ rẹ lọ́dọọdún ó máa gbé zàká fún ẹni tí ó bá nídìí rẹ̀ nínú ẹbí nítorí pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ yan zakat alákọ̀ọ́kọ́ ata anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí anabi fẹ́ bẹ̀rẹ̀ ad-da'wa anabi bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn aráalé rẹ̀ bákan náà nínú ẹgbà wa hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi jẹ́ àmọ̀ wípé khayrun nas anfa'u lin nas ẹni tó fi dáa jù nínú ẹ̀dá òun náà lẹni tó bá wúlò fọwọn èèyàn ànábì wa ní ẹni tó sì fi wá dáa jù òun náà ní anfa'u li ahlihi òun náà lẹni tó bá wúlò fún àwọn aráalé rẹ̀ bẹ́yìn ọba wa dá lé tí bá wa ń dá níta nǹkan kí nǹkan ni idan azakatun kéèyàn yan zaka yìí ọ̀rọ̀ yan ọba adẹ́dá ni so zakat al-ghanam àwọn ẹran tí à ń sin lé gẹ́gẹ́ bí àwọn ẹran àgùntàn àti àwọn ẹran ewúrẹ́ nì so báwo la ṣe máa yan zaka wọn ìdán ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí Ọlọ́run bá kẹ́ tí wọn bá yan zaka nínú dúkìá tí ọba adẹ́dà gbé fún wọn Ọlọ́run bá ti jí ìyà tí ó padà jẹ wọ́n jọ kìyàmà tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà láti mọ̀ àwọn ẹni tí wọ́n ní owó tí wọn ò yọ zaka nínú owó tí wọ́n ní òun náà ni wípé ọba adẹ́dàjá mọ̀ wípé ọjọ́ kan ń bọ̀ tí ọjọ́ já kìyàmà tó já sí pé kò pamọ́ fún àwọn ẹni tí a bá gba ọlọ́wọ́n bá gbọ́ sàn án tó wípé ń bẹ́nu ẹ̀dá tó já wípé bá a ṣe ń kígbe ọjọ́ kìyàmà ìbọ́lọ́wọ́n bá ṣe ń wòyàn kìyàmà fún wa nínú Al-Qur'an òun ò gbàgbọ́ kò mọ̀ wípé ọjọ́ kìyàmà kan bẹ̀ ẹni tí ò bá wa mọ̀ wípé ọjọ́ kìyàmà ń bẹ báwo ni ó fẹ́ ẹni bẹ́ẹ̀ báwo ló ṣe mẹ́tọ́ ọlọ́wọ́n bá nínú àrùtìkìtà àgbẹ̀ fún un anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbà wa rẹ̀ kan anabi ní wàláhi òun fi ọba adé dàbúra la tamutuna kama tanamun wípé gbogbo wa tá a wà láyé á padà kú á papòdà gẹ́gẹ́ bí a ṣe ń sùn ẹ dákun bẹ́ẹ̀ yẹn bá wá sùn kò ní mọ nǹkan tí ń ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ̀ yóò ti lọ fán Ànábì bẹ́ẹ̀ náà ni á padà papòdà téèyàn bá ti mọ̀ bẹ́ẹ̀ ó já sí pé ànábì fi ohun fi wé ikú mbẹ̀ ìgbẹ́ni tí bá ti ń sùn àsìkò tó bá sùn kò ní mọ nǹkan tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni a padà jẹ́ ọba adẹ́dà a kò láyé yanyan bákan náà ànábì ni watabafuna kama tastakidun bẹ́ẹ̀ náà ni ọba adẹ́dà yóò padà gbé wa dìde lẹ́nu ohun bá a ṣe máa ń jí lẹ́nu ohun bẹ́ẹ̀ náà ni àjíǹde ń bẹ ńjọ́ kìyàmà ìdáni ohun ká sun ohun anabi fi wé ikú kéèyàn wá jí lẹ́nu ohun anabi fi wé ìdìde ńjọ́ kìyàmà ìdáná ẹni tí ò bá gbà fún ọba adẹ́dá san gbogbo àwọn nǹkan tí anabi júwèé ni kò ní gbà gbọ́ so anabi wa tó o bá wa gba nǹkan gbọ́ láyé tiẹ̀ ń pé alikiyamu ò sí ǹjẹ́ ò ní fi ibi tó ti ń sùn fi wé ikú bó o bá sì wá jí lẹ́nu ohun fi wé pé ọjọ́ àjíǹde ń bẹ sọ àwọn ẹnìkan bẹ tó bá dijọ́ kìyàmá ọlọ́run bá ní gbogbo owó tí wọ́n ní láyé yahuma yahuma alayha fi nari jahannama àwọn ọlọ́run bá gbogbo owó yìí tí wọ́n ní láyé tí wọ́n yan zaka ń bẹ̀ àwọn ọlọ́run bá a sọ di ayẹ́nì tí wọ́n fi ń lo aṣọ ni àwọn ọlọ́run bá a sọ wọn owó yìí di òjé tó já sí pé yóò gbóná a máa wá fi tẹ àwọn olówó nígbáyà níwájú lẹ́yìn sábà wípé wọ́n ní owó láyé wọn ò yan zaka so àwọn ọlọ́wọ́n bá láàpadà ṣètò wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíì nínú àwọn ẹranko tá a yọ̀ǹda fún wọn tí wọ́n ń jẹ tí wọ́n ń tàánú rẹ̀ zaka wọnú rẹ̀ gẹ́gẹ́ bí algaram báwo ni a ṣe máa ń yan zaka ganam àwọn ẹran àgùntàn báwo la ṣe máa ń yan zaka rẹ̀ eléyìí náà ni a padà ṣe lálàyé fúnra wa mélòó ni yóò dà ká tó yan zakanu rẹ̀ zakatul ghanam báwo la ṣe máa yan àwọn májẹ̀mú wo ló wà fún àwọn òfin wo ló dé mọ́lẹ̀ ọ̀rọ̀ yan yíyọ rẹ̀ eléyìí náà tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tí a bá gbìyànjú tá a bá ní àgbọ́yé nípa ẹ̀sìn tá a sì ń tẹ̀lé àwọn àáfàá wa kọ̀ọ̀kan ní iléeṣẹ́ Sunna TV ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa nǹkan ó sì clear sí wa nínú àwọn nǹkan tá a ti mọ̀ tẹ́lẹ̀ a máa rí àlékún lórí àwọn nǹkan yìí. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbà wa hadisi rẹ̀ ti Anas bin Malik radiyallahu anhu sọ̀hábà yìí èyí tí ó gbà láti ọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam so ó jẹ́ àmọ̀ wípé. أن أبا بكر صديق، أبو بكر صديق، kí الله adéda كي bá wa yọ́nú أونا، كتب له أبو بكر abubakar ó kọ kalẹ̀ fún nígbà tí abubakar ti ń bẹ lórí khalifa rẹ̀ nígbà tí anabi papòdà so abubakar yìí ń gbà tó bọ́ sórí àlífà. So, ó kọ lẹ́tà fún Anas ama Malik radiyallahu anhu hazihi faridotun sadaqa Abubakar wa ń sọ fún Anas ama Malik wípé eléyìí ni ọ̀rọ̀ yan zakat eléyìí ni túláàsì nínú owó tí ọba adẹ́dá yọ̀ǹda fún wa owó tí a fi ń jèrè àwọn òwò wa àbí àwọn nǹkan ọ̀sìn tí ń bẹ lọ́dọ̀ wa hazihi faridotun sadaqa eléyìí ni ọ̀rọ̀ yẹn sàárà allati faradaha rasulu sallallahu alayhi wa sallam èyí tí òjíṣẹ́ ọba adẹ́dà tó ṣe lọ́rọ̀ yẹn fún wa bí abubakar bó ṣe kọ́ fún anasama malik nìyẹn èyí tí mo ń sọ yìí o eléyìí náà ni ọ̀rọ̀ tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam faradaha rasulillahi sallallahu alayhi wa sallam alal muslimin tí anabi ṣe ní ọ̀rọ̀ yẹn fún gbogbo ẹni tí ó bá jẹ́ mùsùlùmí. abubakar ó sọ bẹ́ẹ̀ fún anas ọmọ malik idan abubakar yìí nígbà tó ń gorí àlefa ló pe anas nígbà tó fẹ́ ràn lọ ìlú kan gẹ́gẹ́ bí anabi muhammad sallallahu alayhi wa sallam tó rán Maaz ọmọ Jabal tó lọ sí ìlú Yaman láti lọ gba zaka ẹ rí bí àwọn sọ̀hábà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo yàní af'aluhum ìṣesí wọn watasawufatuhum àti bí wọ́n ṣe máa ń ṣe láàrin ara wọn iqtida bi rasuli sallallahu alayhi wa sallam wọn a fi máa kọ́ṣe ànábì wa Muhammad so ànábì ni wọ́n máa ń wò kọ́ṣe wọ́n á wo báwo ni ànábì ṣe ṣeré àwọn nǹkan rẹ̀ lásìkò rẹ̀ báwo ni ànábì ṣe ṣe nǹkan gbà àwọn sọ̀hábà yìí wọ́n mọ̀ ṣọ́ ànábì nígbà tí ànábì ń bẹ lórí khalifa kí ànábì ó tún kún ànábì rán Mu'az ó rán lọ lóru Yaman wípé kó lọ gba zakat kó lọ ṣe dáwà mẹ́ so nígbà tí ànábì fẹ́ ṣàlàyé fún Mu'az ó ní à ìwé Mu'az o fẹ́ lọ sílùú yamani tó o bá débẹ̀ anábì ka àwọn nǹkan tí ó kọ́kọ́ gbé ṣe tó bá débẹ̀ kọ́kọ́ pè wọ́n síbi tọ́ ọlọ́wọ́n bá fi mọ̀ wọ́n wípé ọlọ́wọ́n bá ọba aṣọ ní kò pé méjì tí wọ́n bá wá gbà ẹ́ gbọ́ fi nǹkan báyìí fi mọ̀ wọ́n tí wọ́n bá wá gbà ẹ́ gbọ́ anábì wá tó fi wá dórí azakat pé àgbàzàká lọ́dọ̀ wọn tó o bá wá gba zaka yìí a máa ń gbà lọ́dọ̀ àwọn olówó ni àìpé olóṣèlú pé òwe náà fẹ́ yan zaka ó fẹ́ dá fún kún ìṣòro tí ń ẹni tí ò náwó tẹ́lẹ̀ kó wá pé wípé wọ́n ní kí n gba zaka lọ́dọ̀ rẹ̀ kí ló fẹ́ fi yan zaka ìdá àwọn ẹni tí ó ní owó ànábi ní gba zaka lọ́dọ̀ wọn tó o bá sì wá gba zaka yìí wá ìyá kẹ ànábi wá fi kalẹ̀ fóun náà pé àá wá ṣọ́ra rẹ̀ o gbìyànjú ṣọ́ra láti ṣàpọ́nlé owó wọn kó máa yá sí pé ńgbà tí a ti rán ẹ pé gba zaka lọ́dọ̀ wọn ló wà á fi nǹkan míì fi kún àbí ó máa wá ìyá lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fún yẹn dà ká ṣàpọ́nlé owó tí ń bẹ lọ́dọ̀ wọn. eléyìí ni iṣẹ́ tí ànábì ṣe gbà tí òun náà ń bẹ lórí khalifa rẹ̀ tó rán Mu'az lọ́lú Yaman. so àwọn àfáà ṣe bì náà wípé tá a bá rí wípé ìlú kan ń bẹ tí àwọn olówó pọ̀ ń bẹ ibi táwa sì wà ìyà ń jẹ wá ń bẹ a lè gbé mùsùlùmí kan dìde lọ́bẹ̀ wípé kó lọ́ọ́ gba zaka lọ́dọ̀ wọn kó padà kó lọ síbi táwa wà tí àwọn olówó pọ̀ ń bẹ lẹ́ẹ̀fi wá rí pé ọ̀pọ̀lọpọ̀ zaka mi yìí ń kó ní kharij ẹ máa ń kó lódì ẹ̀yìn bí tá a wà àwa ń bẹ ní Benin àwọn zakia máa ń kó lẹ̀ lọ́gbọ́wá àbí máa ń kó ní Kuwait ẹ máa ń kó ní Libya bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Masar ẹ máa ń wọnú ìlú wa sábà wípé àwọn òlú tá a dúkọ ní ọ̀rọ̀ pọ̀ ń bẹ àwọn olówó pọ̀ ń bẹ fi pé kí àwọn ẹni tí wọ́n ń lówó ń bẹ kí wọ́n máa wá yan zakia fún àwọn ìlú tó já sí pé àwọn olówó pọ̀ tiwa náà ta wa àwọn olówó pọ̀ ń àmọ́ àwọn olówó tó pọ̀ ń àgbákò ni olówó mi jẹ́ fún Islam kí ló fà ní pé bẹ́ẹ̀ wọn bá ti wá ní àgbọ́yé Islam nínú owó tí Ọlọ́run bá yọ̀ǹda fún kò wá nímọ̀ wípé a máa ń yọ ẹ̀tọ́ kan nínú owó yẹn kódà àwọn afẹ́ ṣàlàyé fún wa nípa bàbá fẹ́ yẹn zaka lápèjúwe ẹni tá a fẹ́ yẹn zaka fún ni wípé owó tá a gbé fún nínú zaka tó ń gbé yóò ná fún ọdún kan so ibi táwọn afa ṣe ìtìfáàkì sínú yìí ẹni tí a mọ̀ sí alfakir ẹni tí a mọ̀ ń pé olóṣèyàn ni la yajidi kúùtù sánà òun náà ní pé ẹni tí ò ní jẹ tí ò jẹ láàrin ọdún kan tó bá jí báyìí kí ni ó jẹ ní ojúmọ́ kò ní ní títí fún ọdún kan irúfẹ́ níbẹ̀ á gbé zakati fún zakata bá bẹ gbé fún á rí pé owó yìí yóò ṣe kí ni yóò ná láàrin ọdún kan tí ò ní mẹbi sábà wípé sánà ọdọọdún la máa ń yan zaka madiyul hawl ọdún gbọ́dọ̀ yí lórí rẹ̀ ká tó gbé zaka fún ṣe awọ bẹ gẹ́gẹ́ bí ìṣesí ànábi bí tá à ń níbi alghanam báwo la ṣe máa ń yan zakia àwọn ẹran àgùntàn. Abubakar nígbà tí ó bọ́ sórí khalifa ó kọ̀wé fún Anas amamalik Malik Bahrain ó rán lọ Bahrain ìlú tí a a pè yí gẹ́gẹ́ bí Maaz bó ṣe lọ sílùú Yaman bẹ́ẹ̀ náà ni Anas Abubakar ó rán lọ Bahrain wípé kó lọ ṣojú tòun bẹ̀ láti gba zakat lọ́dọ̀ àwọn èèyàn láti ṣàlàyé nǹkan tí à ń pè ní zakat fún àwọn èèyàn ànábi wa ní hazihi faridotun sọdakọ eléyìí náà ní ọ̀rọ̀ yan ọba dẹ́dà ayé mọ̀fòwòdọ́tò ha eléyìí ní ọ̀rọ̀ yan rẹ̀ alẹ́tì faradaha rasulu sallallahu alayhi wa sallam alal muslimin wípé anabi ló ṣe lọ́rọ̀ yan fún àwọn mùsùlùmí àwọn afọwani wàhádà yadulu ala anna hadith marfun hadisi yìí hadisi marfu'un ni wípé láti ọ̀dọ̀ anabi lélẹ́yìn náà ti jáde sí ọ̀dọ̀ abubakar abubakar wa ṣàlàyé fún anas kìí ṣe hadisi mawkuf hadisi marfu'un ayé rafa'ahu rasulu sallallahu alayhi wa sallam ila sahabi idan wa abubakar wa ń ṣe lálàyé fún anas wípé anabi ló ṣe lọ́rọ̀ yẹn lórí àwa mùsùlùmí wípé a máa yan àwọn zakati nínú àwọn nǹkan tí ọba adẹ́dá yọ̀ǹda fún wa tí a bá wo zakatul ghanam anábì wa ṣàlàyé nínú ẹgbà wa yìí hadisi kan tó gùn níbi tí a fẹ́ lò ń bẹ̀ ẹ jẹ́ ká sáré lọ bẹ̀ anábì wa ní. amara allahu biha rasulahu fi arba'i wa ishirina min al-ibil fama dunaha al-ghanam fi Ànábì ní ẹran àgùntàn bẹ́ẹ̀ yẹn bá ti wá ń sin ẹran nì tí ó bá wá pé ó ti pé márùn ẹ̀ ń sin ẹran àgùntàn so àwọn ẹran yìí ó bímọ àkọ́kọ́ ó bí méjì mẹ́ta mẹ́rin márùn-ún ẹran kan ó ti di márùn lọ́dọ̀ rẹ̀ tó bá ti wá di márùn-ún zakatu ti wọnú rẹ̀ ìlànà ẹni tí ń sin ẹran àgùntàn tó bá di márùn tó bá ti pé márùn lọ́dọ̀ rẹ̀ anabi ní fi kulli khamsin ṣáàtún so anabi ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò yọ ṣáàtù kan yóò gbé ẹyọ kan nu rẹ̀ fi ṣe kí ni fi ṣe zakatul ghanam ṣe wo bó ṣe rọrùn èyàn ò ní ẹran àgùntàn márùn kó tó yọ ẹyọ kan nu rẹ̀ fi ṣe zakatul ghanam bẹ́ẹ̀ yẹn bá wá ní mẹ́wàá yóò máa yọ méjì nu rẹ̀ gẹ́gẹ́ bíi anabi wa muhammad sallallahu alayhi wa sallam bí anabi ṣe kanu ẹgbà wa hadisi ni ìdán àwọn àlàyé kan tó wọ́n ń anabi tó wá padà ṣe lápèjúwe so inú márùn ẹ ó yọ ẹyọ kan àríwá ní fàídà bálagàtì hamsa wa ìṣirínà ìlà hamsi wa thalasina fàfíhà bíntù mahati òǹtà àríwá ní bẹ́yẹn bá wá ń ṣe ni so tó wá di vingt-cinq anábì ní nínú bó ṣe pọ̀ yìí èyí tó o fẹ́ fi ṣe zakat ń bẹ̀ òun náà ni ó yọ abo tí ń pamọ́nù rẹ̀ èyí tó bí tó jẹ́ obìnrin nù wọn tó jẹ́ abo òun ló fi ṣe kí ni tó fi ṣe zakat nígbà tí ó ti di vingt cinq so anábì ní abo ni ó gbé mẹ́ta ẹlòmíì náà kàlíkìlà máa pọ̀ fún ẹlòmíì yóò wá ní ẹ àṣebí akọ́wánu àwọn akọ́ yẹn ní fi máa ṣe zakat sábà gbé àwọn abo yóò máa bẹ́ńbẹ́ yóò máa bímọ fún mi ànábì wá jí òun pé tó bá ti wá lọ vingt-cinq trente-cinq èyàn ó wá yọ èyí tó jẹ́ abónú rẹ̀ èyàn ó fi ṣe kí ni èyàn ó fi ṣe zakat gẹ́gẹ́ bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé nínú hadisi ẹ rí i pé ó ní fi kulli khamsi shat ayé fàfil khamsi ula márùn àkọ́kọ́ èyí tí èyí tó rà tó bá bí tó bá ti pé márùn ibẹ̀ náà ló ti yọ ẹyọ kan wàfẹ́ làásàrà ṣàtàní tó bá ti wá di mẹ́wàá méjì ni ó máa jáde ń bẹ̀ wàfẹ́ làkàmsà àṣàrà tàlàṣà ṣìyà tó bá ti wá di kéèzì lọ́dọ̀ rẹ mẹ́ta ni ó máa jáde ń bẹ̀ tí ó jẹ́ ti zaka ìdán gbogbo eléyìí ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ló ṣe ní òfin so anabi ti pín zakat lọ́gánàmì kó tó kò láyé kì í ṣe wípé eléyìí ni àwọn àfa wa ṣe kí ni wọ́n wá gbé kalẹ̀ nígbà míì hókùmù míì a máa jẹ́ hókùmù tó já sí pé àwọn àfa kíyàs ni wọ́n fi wá wò pé lásìkò yẹn ànábì àwọn nǹkan báyìí kò sí láyé ànábì àmọ́ gbàtà ànábì kò láyé àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí jáde àwọn àfa wọn wá ṣe kíyàs tó já sí pé àwọn já sí pé rasikhuna fil ilm àwọn ẹni tí ọba adẹ́dà tó yọ̀ǹda mọ̀ fún kì í ṣe ẹni tí wókè hàn tí gbé nǹkan tí ó máa tí ó máa wá kọlu òfin ẹ̀sìn àwọn yóò yẹsí pé rasikhuna fil ilm ìmọ̀ ń bẹ lọ́dọ̀ wọn tákùwà tó wà ìbẹ̀wò Ọlọ́run bá tó wà wọn yìí sọ̀rọ̀ fẹ́nu so wọn a máa sọ déédéé èyí tí ó bá tẹ̀lé sunna anabi òun náà ni wọn a máa wí bọ́ta lẹ́nu ìdán anabi ti pín báwo la ṣe pín zakatul ghanam àwọn ẹran àgùntàn báwo la ṣe pín anabi dúwe rẹ̀ kótó lọ nínú ẹgbẹ́ wa hadith ti Anas ọmọ Maliki tí ó gbà láti láti ọ̀dọ̀ Abubakar ńgbà tí ó fẹ́ràn lọ ìlú Bahrain eléyìí ni àwọn àáfà wọn ṣe ní àlàyé fún wa tó jásí pé ọ̀pọ̀lọpọ̀ wa a gbọ́dọ̀ mọ̀ nípa àwọn òfin ni so Ànábì wa jẹ́ kí a mọ̀ nínú ẹgbẹ́ wa yìí wípé bẹ́ẹ̀ yẹn bá ti wá ní ẹran àgùntàn márùn-ún ayọ ẹyọkan bẹ mẹ́wàá méjì mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ta nínú ẹgbàá wáyé wọn wá sí wípé ọba tó wá di seize dix-sept dix-huit dix-neuf tó bá àwọn eléyìí nì àti ní àǹfààní tó bá ti pé quinze àì ní àǹfààní láti yọ mẹ́ta nù rẹ̀ ẹ̀rí nísìnyí márùn yóò máa gùn márùn àkọ́kọ́ ẹyọ kan márùn mi bá tún ba ó jẹ́ mẹ́wàá di méjì márùn mi bá ba mẹ́ẹ̀ẹ́dógún ó mẹ́ta bẹ́ẹ̀ la máa yan zakat nínú rẹ̀ títí fi wá dé orí ẹgbàá wa hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí anabi ṣe lálàyé fún wa tí a bá ti wá rí ẹran àgùntàn tó bá pé ogún lọ́dọ̀ olówó rẹ̀ kó mọ̀ wípé eh, mẹ́rin bẹ́ńbẹ́ tóun fẹ́ yọ bọ́ta tó máa jẹ́ zakat fún ẹlòmíì so ẹ wo fi islam ẹ wo bí islam bó ṣe tó nǹkan tó bá yá sí pé àpọ̀lọpọ̀ àwa tá à ń ṣe àwọn nǹkan ọ̀sìn yẹn lónìí tá a bá ń kó zakati rẹ̀ bọ́ta tá a sì ń kó fún ẹlòmíì pé ìwé náà gbà báyìí máa sìn tí bá ti wá ń pa mọ́ tí bá ti ń di márùn márùn márùn ó máa yan zakai ọkọ̀ọ̀kan nù márùn márùn fún ẹni tóun náà tún nídìí rẹ̀ ẹ dénú ọgbà ẹlòmíì ẹ rí àwọn ẹran àgùntàn bẹ́ẹ̀ the meal omi náà yóò ju meal lọ ẹ wá wo iye zakat tí ó máa yàn lọ́dọọdún nínú àwọn nǹkan bẹ́ẹ̀ kó wa lọ gbé fún èèyàn wípé rẹ náà bẹ̀rẹ̀ máa ṣòwò bẹ́ẹ̀ so tó gbogbo abo tí a bá ní àbọ̀ tó gbé islam islam fẹ́ ṣe taysir al-umur ó fẹ́ ṣe gbogbo nǹkan nírọ̀rùn fún wa àmọ́ àwọn tí wọ́n bá ní àgbọ́yé tó bẹ́ẹ̀ lómìnira àná ní wípé èmi nìkan èmi nìkan náà ni kí wọ́n máa rí láwùjọ tí ó máa jẹ́yàn so tó bá ti wà nú ẹwu ẹ̀yàn jọ́kẹ́ wípé èmi ni kí wọ́n máa gbé ṣáráfù fún yóò wá sọ gbogbo àwọn ẹni tí wọ́n jọ wà lásìkò tí ń lò ẹ̀ yóò wá sọ wọ́n di ọ̀lẹ ó sì ti wá gbàgbé wípé gbogbo nǹkan tó ń lò pẹ̀lú ètò ọlọ́wọ́n bá ní àti agbára ọlọ́wọ́n bá ìlànà zakatul ghanam bá a ṣe yan zakatul ghanam báyìí náà láṣẹ yan nínú òfin Islam anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni bíntu mahat èyí tá a fẹ́ yànnú rẹ̀ nígbà tí bá ti ń pè yan òun kà tí a wọ́n ní bíntu mahat kí ni àlàyé tí anabi muhammad sallallahu alayhi wa sallam tó fẹ́ ṣe ń bẹ̀ anabi jẹ́ àmọ̀ wípé hiya allati ummuha mahat òun náà ni wà hiya hamil ìyá rẹ̀ ó ti wá ní oyún sí lẹ́yìn ẹ sì rí i pé tí àgùntàn tíya rẹ bá ti ní oyún sí lẹ́yìn tó bá fi di eléyẹn òun náà gangan tó jẹ́ abo ni òun náà yóò máa fẹ́ ní oyún láti bímọ so ewu eléyẹn náà lèyìn ó gbé fi yan zakat tó bá fẹ́ bímọ kó mọ lọ bímọ ẹ sọ́dọ̀ olówó tiẹ̀ náà tí wọ́n yọ̀ǹda rẹ̀ fún gbà tí wọ́n ti fún èèyàn tó fi ṣe zakat fún ó ti di ẹ̀tọ́ lórí rẹ̀ òun ló ní àṣẹ lórí rẹ̀ ìdáná èyí tó bá jẹ́ abo ni tó bá bímọ tó bá bí abo àsìkò tí tí a bá fẹ́ bímọ mi wọ́n mọ̀ ọjọ́ bímọ ni so anabi ni eléyà náà lè yóò gbé téyàn ó fi ṣe zakat òun náà ni allati tamma laha sana èyí tí ó ti ní ọdún kan ọdún kan ti pé lórí rẹ̀ so òun la fi máa yan zakat láwọn àsìkò tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ṣàlàyé nínú ẹgbàá wa hadisi ni náà bákan náà àwọn àfa wọn ni fàìdà kana indal insan khamsa wa ishiruna minal ibil á padà wá sọ̀rọ̀ nípa ràkúmí tó ń pé àwọn àwọn nǹkan yìí màálù ràkúmí ó wọnú ra wọn báwo ni a ṣe máa ń yọ zakati rẹ̀ àwọn àfa ni nínú ẹgbàá wa hadisi wọn ni fa'in lam téèyàn bá wá rí abó ń bẹ̀ ẹ̀yin ó padà yọ fẹ́bùnì labóni zaka so ẹ̀yin ó wá fi akọ fi yan zakati yẹn ìdáhùn pẹ̀lú ògo tí ọba dẹ́dà á máa tẹ̀síwájú nípa àlàyé nípa zakatu ganami láìpẹ́ wàhálà wa ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. asalaamualeykum warahmatulahi wabarakatu ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ mọ́lẹ̀ suriyas islam látọ̀rẹ́ Sunna TV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 nípa súnà. báyìí ẹ rí zakiatul ghanam àwọn nǹkan tí ó wẹ́ ni tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ mùsùlùmí lónìí a gbọ́dọ̀ nímọ̀ tó péye nípa báwo la ṣe ń yan àwọn zakat nínú àwọn nǹkan yìí tó fi jẹ́ ìrọ̀rùn fún ọ̀pọ̀lọpọ̀ àwa tó já sí pé ọlọ́run bá ó kẹ́ láwùjọ tá à ń sin àwọn nǹkan ọ̀sìn gẹ́gẹ́ bí àwọn máàlù àti àwọn ìrànnì báwo ni Islam báwo ló ṣojúwe yíyan àwọn zakat nínú àwọn nǹkan yìí ìdáni tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ àlàyé tí àwọn àfáà ṣe nípa hadith Anas ọmọ Malik radiyallahu anhu tí Abubakar tó fi wọn lọ ìlú Bahrain ẹ rí wípé sánà tí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tí a bá wo Eh, asolat wazakat walhaj àwọn ọdún tí ọba dẹ́dà tí ó ṣe ní ọ̀ranyàn ọdún tó yàtọ̀ síra wọn ni ẹ rí i pé zakat nígbà tí hijira tó di mẹ́sàn-án fisani ti tá a sẹ́yìn àmì nàlẹ́ hijira so ọlọ́run bá wá ṣe lọ́ranyàn wípé láti òní o ẹ máa gba zakat tí a bá fẹ́ wo nípa hajj àti solat ẹ rí wípé ọdún tí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tí ọba adẹ́dà tó paláṣẹ wípé nísìnyí o ẹ bẹ̀rẹ̀ sí lọ sí hajj ẹ bẹ̀rẹ̀ sí kírun ó yàtọ̀ sí ọdún tí ọlọ́wọ́n bá pa anabi láṣẹ ń gbé lọ́ọ́ gba zakat lọ́dọ̀ wọn sanoto sáni amina hijira nígbàtí hijira di méjì wọ́n pa Ọlọ́run pa anabi Muhammad láṣẹ wípé lásìkò sí o ìra anabi ó yá báyìí lọ ṣe hajj ìhun ti di ọ̀rọ̀ yẹn báyìí fún gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí kì í ṣe pé ẹ mọ dọ́gbọ́n sínú rẹ̀ ìdán nínú àlàyé tí à ń bá bọ̀ tẹ́lẹ̀ ni wípé bẹ́ẹ̀ wọn bá wá rí abo nínú Ghana ǹjẹ́ àwa sọ wípé nígbà tí abo ò sínú ẹ̀já àníyàn zakat rárá so ànábi ni a lọ fi akọ rẹ̀ a fi ṣe kí ni a fi yan zakat. ìdán tí a bá wo èyí tó jásí pé akọta àfihàn zakati lásìkò yẹn òun náà ni tamalahu sanatan yóò ti ní ọdún méjì tó pé yóò ti ní ọdún méjì tí ó pé òun náà ni ibn labon so yóò ti ní ọdún méjì kí ló fà tí àwọn afá fi pè ní ibn labon òun náà ni anna al-ghaliba anna ummahu qad wada'at ìyá rẹ̀ ó ti ṣe kí ni ó ti ní oyún sẹ́yìn rẹ̀ so ọmú rẹ̀ wàrà ti pọ̀ ọ́nú rẹ̀ ìdájọ́ làwọn afáàfi pè ní wípé ibn labun èyí tó jẹ́ akọ tó yá sí wípé ó ti ní ọdún méjì òun náà ni a fi yan zakat nínú ẹgbà wa hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ṣe lálàyé wípé fàyídà balagadin sita wa salasin ila khamsi wa arba'in fafiha bintu labun untha tí ẹran àgùntàn ni tí bá ti ń lọ vingt-cinq trente-cinq quarante-cinq ẹ rí wípé Ànábì ti júwe báwo ni a ṣe máa yan zakati nípìnlẹ̀ hadisi ni tí ò sí iyèméjì ń bẹ tá a máa yan zakati kọ̀ọ̀kan Ànábì ní tẹ̀rẹ̀ tí bá ti wá ń pọ̀ sí tí bá ti wá ń pẹ̀ wọn kà tí a wí ni a máa yan zakati nínú ẹ̀ tó jẹ́ abo tó ní ọdún méjì akọ ọdún méjì àbí abo ọlọ́dún kan akọ ọdún méjì a máa yan zakati nínú rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe wá nú ẹgbà wa hadisa anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí a bá wo zakati ni kí ni níní nípa zakati al kí ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam kí ni ó fẹ́ yọ bọ́ta ń bẹ̀ kí ló fà tí. anabi ni kí a yan zakati ní nínú àwọn nǹkan tí a ń sìn tí a bá wo alukur'an alukur'an pè wá ṣàkíyèsí tó pọ̀ ẹ rí wípé nígbà tí mo fẹ́ júwe àwọn ẹni tí wọ́n yan zaka nínú owó nígbà tí wọ́n ń bẹ láyé ọlọ́wọ́n bá ń dábàá jẹ́ kéèyàn á fi àwọn ìyà kan fi jẹ wọ́n so ó jásí pé látara owó wọn náà ni wọn ti jìyà ó jásí pé nǹkan tí ń bẹ lọ́dọ̀ wọn làwọn ọba adẹ́dà nínú owó láti jẹ wọ́n yà bẹ́ẹ̀ náà lẹni tó jásí pé ọlọ́run bá yọ̀ǹda àwọn nǹkan abẹ̀mí fún gẹ́gẹ́ bíi màálù ganam àwọn ẹran àgùntàn ni so téèyàn ò bá wá gbé zakati rẹ̀ bọ́ta téèyàn ò bá wá yàn so kó wá mọ̀ wípé so ó rọrùn wípé kí ọba dẹ́dà kó fi ìjìyà rẹ̀ sáàárín àwọn nǹkan ọ̀sìn tóun náà sì tí ò gbé zakati rẹ̀ bọ́ta ẹlòmínà yóò máa sanjọ kìyàmù lọ́wọ́ pé àwọn màálù tí ń sìn ni ó máa lé káàkiri ẹ̀tọ́ tí ọba dẹ́dà fi sínú wa pé kó yọ o yọ àwọn ẹran àgùntàn yóò máa lé ẹlòmínà káàkiri ní ọjọ́ alkiyama idan zakat ó ní àwọn àǹfààní gẹ́gẹ́ bí zakatul ghanam tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí anabi júwe rẹ̀ nínú hadisi ni bákan náà àwọn ìbéèrè yóò wá wá nípa zakatul ghanam tí a tún padà ṣe lálàyé fún wa wá nínú àwọn àǹfààní tó wà fún zakatul ghanam àti zakatul baqar á padà síbẹ̀ òun náà ní alákọ̀ọ́kọ́ ni wípé ẹni tó jẹ́ aláìní ẹni tó jẹ́ tálákà tó yá sí pé kò sí nǹkan kan lọ́dọ̀ rẹ̀ tí a bá yan zakati yìí fún tóun náà bá fi bẹ̀rẹ̀ láti ibẹ̀ náà ni ọkàn rẹ̀ yóò balẹ̀ so kò wá ní jẹ́ ẹni tí ó yá sí pé tó bá fẹ́ jẹ yóò mọ owó inú fi jẹ òun náà ti pàṣẹ fún nǹkan ọ̀sìn tó mọ rí àǹfààní bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ àwọn fa aṣáára yìí ipe hadith anas ọmọ malik tí abubakar tó fi hàn lọ ló bahrain in bẹnu hadith al amalu bil kitabati fil hadith wa anna asla kitabatu al hadith mawjud fi ahadi khulafa'i rashidin كما هو موجود في ahadi النبي صلى الله عليه وسلم فقد قال النبي صلى الله عليه وسلم oktubu le abi so kí a kọ ẹgbà wa kalẹ̀ wípé a hadisi yìí màá kọ kalẹ̀ tí ì ní gbàgbé tí abubakar tó fi kọ rìsáàlà fún anas wípé nǹkan báyìí mo fẹ́ kó lọ ṣe nílùú bahrain so wọ́n ní nínú ẹgbà wa hadisi yìí a rí inú rẹ̀ wípé kéèyàn ó ní àkọọ́lẹ̀ lórí nǹkan téèyàn bá fẹ́ ṣe ń bẹ nu ẹgbàá wa hadisi gẹ́gẹ́ bí ó ṣe ń bẹ lásìkò ayé àwọn khulafa rashidin àwọn sọ̀hábà lásìkò ayé ànábì bí ṣe ń bẹ ní àkọọ́lẹ̀ tó wá nu ẹgbàá wa hadisi ànábì wa Muhammad tó fìdí rẹ̀ múlẹ̀ wípé a ẹ̀kọ́ eléyìí fún lágbájá báyìí tó máa jẹ́ ìrántí àwọn afáàlì jẹ́ ká mọ̀ wípé qayyidil ilma bil kitabah téèyàn bá fẹ́ mú ìmọ̀ a máa ń so mọ́lẹ̀ pẹ̀lú kíkọ nǹkan ní nǹkan tí a bá kọ kalẹ̀ bọ́dún bá lọ títí ó padà máa ń rútùmọ̀ túkà ó yá sí pé nǹkan tí a bá kángbà mí ìgbàgbé lè ṣe wá kó lọ àmọ́ èyí tí a bá kọ kalẹ̀ so a máa retí rẹ̀ kò ní lọ báyìí ni àwọn sọ̀hábà bí wọ́n ṣe ṣe lásìkò ànábì muhammad sallallahu alayhi wa sallam ní eléyìí ni tá a bá wo zakat tá à ń sọ nípa ghanam so inú rẹ̀ náà ni a rí wípé anna sadaqatan fi jami ahwaliha wa awsafiha wa anwa'iha wa miqdaruha farida so zakayi tàbá wà lápapọ̀ zakat àti àwọn ìròyìn tí ń bẹ fún àti bó ṣe pín àti òdiwọ̀n nǹkan tá a yọ ọnu rẹ̀ ọ̀rọ̀ yan tí ọba dẹ́dà tó gbé fún anabi muhammadu hatta fi saqfiha farida báwo la ṣe máa ń ṣáǹjì rẹ̀ bá ṣe máa ń gbà wọ́n pé iye báyìí ni ó jẹ́ táfi ṣe ọ̀rọ̀ yẹn ni. àwọn afáàní falaysat rajihat ila ikhtiyar pé àbí ẹni tó ní nǹkan yìí yóò wá ṣẹ̀ṣà wípé tó bá wù mí màá yọ àbí kò bá wù mí rárá nàmbà túláàsì ni téèyàn ó gbé kíni téèyàn ó gbé zakat bọ́ta mbẹ́. ìdánì tí a bá wo ọ̀rọ̀ ọlọ́run nù suratu Tawbah wọ́n ní faridatan minallah nígbà tí ń ka àwọn ẹni tí a gbé zakati fún lágbájá báyìí tó bá kó ń bẹ̀ lágbájá báyìí lágbájá báyìí so ó wá jẹ́ ká mọ̀ wípé eléyìí ni o ọ̀rọ̀ yẹn ọba adẹ́ta tí ọba adẹ́ta tó ṣe lórí àwọn ẹni tá a gbé fún ni kì í ṣe wípé zakat elhadam so a ò làwọn ẹni tí a fẹ́ràn àbínú àná àbínú ọ̀rẹ́ kan láàfin lọ dáná tó yẹ pé ẹni tí a sì fẹ́ gbé fún la yastahiqu zakat kò nídìí zakat so owó ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà táwọn àwọn lọ gbé zakat fẹ́ni tí ara rẹ̀ balẹ̀ tóun náà sótì nídìí pé kóun náà yan zakat nínú àwọn nǹkan tí ọba adẹ́dà tí ó gbé fún un gbogbo eléyìí a gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yan ọba adẹ́dà tó jẹ́ òfin Islam nítorí pé gbogbo nǹkan tí ń bẹ Islam ọ̀rọ̀ yẹn ni tí ọba dẹ́dà tó bá ti pàṣẹ rẹ̀ pé ẹsẹ̀ nǹkan báyìí mùsùlùmí gbọ́dọ̀ mú wá gẹ́gẹ́ bí anabi ṣe paláṣẹ. nínú àlàyé tí anabi ṣe nú ẹgbà wa hadisi yìí so ẹlẹ́kẹta tí a tún padà mọ́ wọn náà ni ananabiya sallallahu alayhi wa sallam yudọ́fi ilayhi alfawt so anabi fi kún wípé ọ̀rọ̀ yẹn lè kọ́ ó lè yìí alẹ́tì farada ha rasulillahi sallallahu alayhi wa sallam èyí tí anabi ṣe lọ́rọ̀ yàn fa rasul òjíṣẹ́ ọba dẹ́dà kama anahu gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ìyá àmọ́ a máa pàṣẹ ni fahuwa yóò fọ́rat yóò ṣe nǹkan lọ́rọ̀ yàn pé ẹ ṣe nǹkan báyìí fọwọ́ wáṣíbù ó ti di ọ̀wọ́ yẹn wípé kẹ́yìn ó ṣe gẹ́gẹ́ bí ó ṣe wá nú ẹgbà wa hadisi anabi wa muhammad sallallahu alayhi wa sallam wípé a ghuslu yawmul jumu'ah kẹ́yìn ó wẹ̀ ní ọjọ́ jimá wáṣíbù ala kulli muhtalim gbogbo ẹni tó bá ti bàlágà o ó ti dọ̀wọ́ yẹn wípé tí jimá bá ba láyé kówì kówì ẹ̀wẹ̀ jimá so àyàfi táwọn dọ̀wọ́ kan bá dé bá bípò jáde àsìkò náà ti lọ so ó lè lọ kí jimá bá a láyé fẹ́yìn so àmọ́ nínú ẹgbà wa hadisi anabi ní téèyàn bá ti bàlágà so ìwẹ̀ jímọ̀ láti lọ kí jímọ̀ ìwẹ̀ jánábà ni ó ti di ọ̀rọ̀ yẹn fún nínú ẹgbà wa rẹ̀ kan ìlànà anabi ní káyọ̀ zakat nínú hadisi anasi yìí ọ̀rọ̀ yẹn ni tí òun anabi wa muhammad sallallahu alayhi wa sallam tóun ṣe lọ́rọ̀ yẹn fún gbogbo tó bá jẹ́ mùsùlùmí. idan bákan náà nínú hadisi ni anna hadha fard alladhi faradahu rasul sallallahu alayhi wa sallam ala muslimin so èyí tí anabi sì lọ́rọ̀ yàn nínú ẹgbàá yìí òun náà ni yukhaz minhu a máa lọ́dọ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí so ẹyí bí anabi ayi pé qaid onaka taqiyid anabi ṣàlàyé ẹni tí a gba zakat lọ́dọ̀ rẹ̀ alal muslimin ẹni tó bá jẹ́ mùsùlùmí le anel káfíọ́ tó ń gbé gèfèrí so anabi yìí bá sọ láàyò xaatib anabi ò bá sọ̀rọ̀ mbẹ́ bí fòun ṣẹ̀rí à gbogbo nǹkan tó bá jẹ́ òfin islam àyè fi kọ́ sọ́hun gèfèrí so nígbà tígbà míì àgbọ́ yóò bá sí àti pé téèyàn bá jẹ́ wọ́nbíà ni yóò lọ bá gèfèrí pé a àyìnpé owó ń bẹ lọ́dọ̀ yẹn kéyìn náà yẹn zaka kí ló kan pẹ̀lú eléyìí ni ẹni tó ń gan lára kò ní àgbọ́yé nípa òfin islam kò mọ bá a ṣe ń yọ zakat ẹ wà lọ kó yan zakat àbí ká tó máa lọ bá ká máa lọ tọrọ ìrànlọ́wọ́ kan nípa nǹkan tó jẹ́ òfin islam àyèmọ́ ní àgbọ́yé nípa ẹ̀sìn ni. so ìgbà míì ẹlòmínà yóò ti wọ̀n bí i ara síwájú síwájú òfin islam so anabi sọnù ẹgbọ wáyé pé àṣẹ lọ́wọ́ yan fún àwọn ẹni tó jẹ́ mùsùlùmí so anabi ń bá mùsùlùmí sọ̀rọ̀ ń kì í ṣe káfíìn àyàfi tí káfíù tó bá gba islam tó bá ti wá gba islam ó ti di ọ̀rọ̀ yẹn léwu náà lórí lọ́jọ́ tó gba islam báyìí láàmà kà fún tó bá wá pé ọdún kan owó tó ní òun náà yóò yọ zakat inú rẹ̀ lápẹjùwẹ̀ ẹni tó jẹ́ christian àbí oníṣàgbọ́ ni ìdá èyí tó wù kó jẹ́ nínú ìlànà tó bá wà ọjọ́ tó bá gba islam tí owó sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọjọ́ tó bá gba islam ọjọ́ yẹn náà ni a ti máa ka òfin fún pé láti òní o ó ti dọ̀rọ̀ yàn tó bá wá pé ọdún kan tẹ́ ẹ gba Islam owó tí ń bẹ lọ́dọ̀ yín zakati tó wọnú rẹ̀ àwọn nǹkan tẹ́ ń sì tó jẹ́ nǹkan abẹ̀mí tẹ́ ń sì tó jẹ́ nǹkan àwọn ẹranko ni zakati tó wọnú rẹ̀ bá a ṣe máa ń ka nínú òfin Islam ni eléyìí náà ni òfin tí ń bẹ ní Islam so ń gbà tí àsìkò tá a wà yìí ó ti di ó ti dàdàkúdà so kọ̀ọ̀nà ò sí. Si, àti gbà míì àgbọ́yé ẹ̀sìn ò sí fún ẹlòmíì àti gbà míì kéwọ́ ẹlòmíì náà kéré débẹ̀ wípé yóò máa lọ tọrọ ìrànlọ́wọ́ àbí yóò máa lọ tọrọ zakat lọ́dọ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí yóò wá jókòó yóò wá ní sàwọn tó jẹ́ mùsùlùmí à ń sọ̀rọ̀ zakat fún òbí kalẹ̀ ṣebí gẹ̀fẹ̀rí náà lábá ní sọ̀rọ̀ zakat òbí kalẹ̀ kí ló kan gẹ̀fẹ̀rí pẹ̀lú òfin Islam nípa kágbà zakat kí ló kan. eléyìí ni àlàyé tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí anabi ṣe ìdán àwọn afáwa ṣe lálàyé wípé thalathatu umur binisbati li shara'i islam fi hakil kafir àwọn nǹkan mẹ́ta kan sí ń bẹ tí ó jẹ́ ẹ̀tọ́ fún gẹ̀fẹ̀rí ibẹ̀ kọ́ ń lọ so tí a bá wo ọ̀rọ̀ nípa zakat so nǹkan tí ó ní agbára ni náwọn nǹkan tí à ń sìn ni tá a máa wá yan zakat inú rẹ̀ lápèjúwe ẹni tó bá ní àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ẹran bẹ́ẹ̀ bó bá ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ lẹ́yìn ó máa ṣe kíni lẹ́yìn ó máa yan zakatu nù rẹ̀ bẹ́ẹ̀ bá ní ogún nínú àwọn nǹkan gánàmù ó ti mọ̀ wípé òun jẹ gbèsè láti yọ mẹ́rin ń bẹ̀ tí ó jẹ́ zakat nínú gánàmù tó bá ti wá ń di arbain quarante ó ti mọ̀ pé òun jẹ gbèsè mẹ́jọ nù rẹ̀ tó ń yọ gẹ́gẹ́ bó ṣe wà nínú ìpìlẹ̀ hadith anabiwa muhammad sallallahu alayhi wa sallam so ó wá nu ẹgbà wa hadisi wípé zakatul ghanam la tajibu zakatu fil ghanam hatta tablagh arba'ina sha'a liqawlihi sallallahu alayhi wa sallam wa fi sadaqatil ghanam fi sa'imatiha idha kanat arba'ina ila ishrin wa mi'a sha'at. فإذا زادت على عشرين ومئة إلى مئتين شاتان فإذا زادت على مئتين إلى ثلاث مئة ففيها ثلاثة thalas ṣíà. ẹ rí wípé ìsìláàmù ṣe nǹkan nírọ̀rùn lápẹjúwe ẹran ghana nù so nínú ẹgbà wa a tó rí wípé tó bá ti pọ̀ lọ́dọ̀ olówó rẹ̀ ogójì so ó lọ ọgọ́rùn-ún méjì ọgọ́rùn-ún àwọn ẹ̀tọ́ tí àyè wọn bẹ̀ nígbà tó bá wà pọ̀ ni kọ́dà ó tún wá níwà pé kò nídìí wípé kí á dààmú ra wa kí á máa ṣe kí ni kí á máa wá kó àwọn zakati rẹpẹtẹ a máa mú ẹyọ kọ̀ọ̀kan nu ogójì tó bá pé ọgọ́rùn-ún méjì a yọ bíi mẹ́ta nu rẹ̀ tó bá wá lé bẹ́ẹ̀ bí ó bá ṣe ń lé iná la máa yọ nu zakat gẹ́gẹ́ bí ó ṣe wá lọ́dọ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam akàwárí apá kan àwọn àlùfáà tí wọ́n ṣàlàyé nípa ǹjẹ́ zakat ṣé ọ̀rọ̀ yẹn ní nínú àwọn ẹran tó yásí pé a fi ń ṣiṣẹ́ kì í ṣe wípé wọ́n ń bímọ nígbà àwọn ẹran yìí à ń lò wọ́n fi ṣiṣẹ́ ni gẹ́gẹ́ wọ́n lọ bá wa ṣiṣẹ́ lápèjúwe màálù ń gbà míì yóò jẹ́ èyí tí a fi ń roko tí a ní masini kan tí ó yọ sí pé a mọ ló a mọ ló eléyìí ni àwọn afáàní zakatu wọnú rẹ àyàfi malik imaamu malik wọn pé a yàn zakati nù lakin eh, itifak ulama jumhur ulama àpapọ̀ àwọn afa so wọ́n jẹ́ kí a mọ̀ wípé zakatu wọnú gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan tá a ń lò tó jẹ́ irinṣẹ́ wa zakat wọnú rẹ̀ èyí tó já sí pé à ń sì ti ń pamọ́ fún wa ibẹ̀ náà ni zakat ibẹ̀ náà ni zakat wọ̀ ìdán hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe lálàyé báwo ni a ṣe máa yọ zakat nínú àwọn nǹkan yìí àti àwọn òdiwọ̀n tí àwọn nǹkan yìí tí wọn ó níná ká tó yọ zakat inú rẹ̀ bákan náà tá a bá lọ hadith anabi muhammad sallallahu alayhi wa sallam èyí tó tún wá lọ́dọ̀ anabi tó fẹ́ sọ fún wa nípa alghanam nínú hadis anabi ni eh, filghanami fi sa'imatiha nínú àwọn nǹkan zakat nínú àwọn ẹranko níta mọ̀ sí àgùntàn zakat wọnú rẹ̀ annahu yushtaratu lima sayati min hadis so anabi ṣe ní ọ̀rọ̀ yàn nínú òfin èyí tó máa wá nínú hadis anna al bahimata idha kanat mimma yarkab so àwọn nǹkan sì tá a máa ń gùn gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí àwọn màálù tá a fi ń ṣiṣẹ́ fa innahu la zakata fiha zaka ò wọnú eléyìí nínú àlàyé tí àwọn àfa tí wọ́n ṣe fún wa eléyìí ni a gbọ́dọ̀ ṣàkíyèsí láti mọ̀ wípé àwọn eléyìí nì nínú nǹkan tó jẹ́ òfin ìsìláàmù ni ó yá sí pé bí ìsìláàmù ṣe gbé kalẹ̀ bẹ́ẹ̀ náà ni àwa náà gbìyànjú a máa lo àwọn nǹkan yìí ibẹ̀ náà láti rí àwọn àǹfààní tó pọ̀ nínú àwọn nǹkan yìí nínú òfin Islam bákan náà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó tún ṣe lálàyé nípa mura'atun takafawul awsaf wal ma'an so àwọn nǹkan tá a fẹ́ yan zakat nù rẹ̀ yìí a gbọ́dọ̀ mọ̀ wípé nǹkan yìí ó tó yọ zakat inú rẹ̀ àti àwọn ìwòyìn tá a rí inú rẹ̀ ká tó yọ zakat inú rẹ̀ tí kò bá ti wá pé àtàwọn òyìn ni tí ò bá ti wá pé a lè tí ì yọ zakat nínú àwọn nǹkan yìí gẹ́gẹ́ bí ó ṣe wá nù ẹgbà wa hadith anabi muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbà wa rẹ̀ ẹ rí i pé anabi jẹ́ kí a mọ̀ wípé hazihi faridotun sọ́dakọ̀ wípé eléyìí ni ọ̀rọ̀ yàn zakat nínú àwọn nǹkan tá a fẹ́ yọ yìí sọ̀rọ̀ àfáà al-mashār ilayhimā kataba ya'ni sahifa nínú nǹkan tí Abubakar tó kọ sínú wákọ̀ nínú ewé ni pé ìrẹ́ Anas gba nǹkan yìí lọ́ọ́ fi jíṣẹ́ níbi tí àwọn ẹ̀ lọ mọ̀ sí Bahrain lọ́ọ́ fi jíṣẹ́ ń bẹ̀ kó máa tẹ̀lé àwọn nǹkan yìí láti fi pe àwọn èèyàn sí àkíyèsí so nígbà tí ọlọ́wọ́n bá ọba àlékè ọlá ó fẹ́ wá jí pàtàkì àwọn àǹfààní tí ń bẹ nínú ìyan zakat tá a zakat àwọn nǹkan tí a wí ní àwọn àwo ni a máa ń gbé fún kì í ṣe kádédé gbé kalẹ̀ fún ẹni tó wà wípé zakat ni ẹgbẹ̀lọ fún lágbájá sọ àwọn ẹnìkan náà ni ìsìláàmù pa wá láṣẹ rẹ̀ wípé a gbọ́dọ̀ gbé àwọn zakat yìí fún gẹ́gẹ́ bí ṣe ń bẹnu sóràtò Tawba ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa anábìíní khudhu min amuwalihi sadaqatan ọlọ́run bá sọ bẹ́ẹ̀ náà Qur'an wípé khudhu min amuwalihim sadaqatan gbà nínú owó wọn zakat tó bá wá gbà kí ni ó máa jẹ́ fún wọn tutahiruhum wa tuzakki biha òun ni ó padà fọ owó yìí ma òun náà ni ó padà fọ owó yìí ma tó sì máa jẹ́ zakat nù rẹ̀ so bákan náà tí a bá tún padà wo ayar Qur'ani omi ó jẹ́ ká mọ̀ pé walladhina fi amwalihim haqqun ma'lum àwọn ẹni tó já sí wípé nínú owó wọn àwọn ẹ̀tọ́ kan bẹ́ẹ̀ táwọn náà ti mọ̀ wípé tí ọdún bá gorí rẹ̀ so á yan zakati nínú àwọn nǹkan tí bẹ̀ lọ́dọ̀ wọn nínú àwọn nǹkan ọ̀sìn àwọn ẹnìkan bẹ ń ní béèrè kí wọ́n tún ṣe kí ni kí wọ́n tún yọ nínú àwọn sọ̀hábà nabi wa muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ náà ní ṣe ń bẹ nú àwọn èèyàn lónìí zakat tásìkò rẹ̀ bá tó wọ́n sì pe àwọn àfáà tí wọ́n ní àgbọ́yé ẹ̀sìn àtàwọn tó yá sí pé wọ́n sì ní ẹ̀ àmánà lórí gbogbo nǹkan tí Ọlọ́run bá yọ̀ǹda fún nínú mímọ̀ yàní àmánà tó rẹ̀ lè mí yà ń bẹ ìmọ̀ gbé fún àfáà nísìn kò wá ní gbé pamọ́ kò wá ní gbé òótọ́ pamọ́ ń bẹ̀ nígbà tó bá fẹ́ jíṣẹ́ yìí fún gbogbo àwọn tó fẹ́ jẹ fún kò wá ní mọ̀ wípé lágbájá báyìí ó súnmọ́ mi wáàsí tí ń ṣe fún wáàsí tí ó ṣe déédéé nǹkan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ni màá ṣe fún tí n bá kó lọ́dọ̀ tiẹ̀ tí n bá tó wẹ́lò mi màá ṣe wáàsí tó ṣe déédéé nǹkan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ hàn so wọn ò wá ní gbé àmánátù ìlmíyà gbà pamọ́ ìmọ̀ta àjogún rẹ̀ fún kò ní gbé pamọ́ yóò máa gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ọba adẹ́dà bó ṣe pàṣẹ rẹ̀ yóò gbé kalẹ̀ bẹ́ẹ̀ kò wá ní dọ́gbọ́n sínú rẹ̀ yóò gbé kalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tí ọba adẹ́dà tó yọ̀ǹda ìmọ̀ fún bí wọ́n ṣe ń lò mọ̀ nìyẹn òun náà ni wípé àwọn ẹnìkan ń bẹ já sí wípé nínú owó wọn wọ́n mọ̀ wípé ẹ̀tọ́ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lisa'il wal mahawun. Well ewu àwọn ẹni bẹ́ẹ̀ náà ló já sí pé ẹ̀wọ̀n ẹni tí wọ́n bá béèrè wọn ò gbé fún lápèjúwe ẹlòmínà ó ti mọ pé lápẹ́já so zaka ó wọnú owó rẹ̀ tó pọ̀ a máa yan zaka tó pọ̀ lọ́dọọdún tó sì nídìí rẹ̀ ó lè lọ́ọ́ bá wípé bàbá alágbájá tọ́já tọ́lọ́n bá sì kádà wípé zaka tọdún tẹ́ bá gbé fún wa kò bá dáa jù ìyẹn lè sọ bẹ́ẹ̀ pé a sì pé eléyìí a sì mọ̀ pé ó nídìí ẹ̀ kì í ṣe wípé àdó ẹ̀yàn àbí ó fẹ́ profiter occasion láti gba nǹkan lọ́dọ̀ rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ eléyìí ni ẹ̀yìn a máa lò gẹ́gẹ́ bí alukur'an ṣe jí ìfọ̀ lisail wal mahrum àwọn ẹnìkan bẹ wọn a máa béèrè àwọn ẹnìkan wà wọn ò sì ní béèrè ìtẹ̀jú ó bá wọn débẹ̀ ìwé ló ṣàkíyèsí pé àwọn alágbájá báyìí wọn nídìí láti gbé zakat fún wọn. àwọn afẹ́ ní walil ulama fi hadhihi al mas'ala thalathat nípa ìbéèrè nìí àlàyé mẹ́ta ọ̀tọ̀tọ̀ wà táwọn afá ṣe alákọ̀ọ́kọ́ annahu la zakat ala man alayhi ad-dayn lápèjúwe ẹni tí gbèsè ń bẹ lọ́dọ̀ rẹ̀ dáhùn pé olówó ni àmọ́ gbèsè ti wọnú owó rẹ̀ so ó bẹ àwọn ọjà kan ó wá dá gbèsè àbí àwọn ẹran ni tó rà ni tó bẹ̀ láti máa fi ṣòwò gbèsè wọnú rẹ̀ kò sí zakaka tí ó yàn ń bẹ̀ o kódà káwá sọ pé zakat ọwọ́ yẹn ni ìdán lásìkò gbà tí gbèsè ti ń bẹ lọ́rùn rẹ̀ kò ní dàka kan tí ó fẹ́ yọ. wàhálà wọn mashhur min mazhab hanabila eléyìí náà tó ló gbajúmọ̀ nínú mazhabi eh, hanabila ẹlẹ́ẹ̀kejì anna zakata wajiban filmal sawaw kana zahiran am walau kana ala sahibihi dayn àwọn àfáwa ní gbólóhùn èkejì táwọn àfáwa sọ ni wípé káyàn zakai ọwọ́ yẹn ni nínú gbogbo nǹkan tọ́lọ́mù báyìí báyìí ọ̀dà fẹ́yàn owó ni àwọn nǹkan ọ̀sìn ni káyàn zakati nu rẹ̀ àwọn àfáàní ọ̀rọ̀ yẹn ni kọ́dà ẹni tó ní àwọn nǹkan yìí kọ́dà kí gbèsè ọmọ ẹ̀bẹ̀ lọ́rùn rẹ̀ wàá dọ̀hùn wa qawlu rajin alladhi tu'ayyidu adilla eléyìí náà ní gbólóhùn táwọn àfáà gbà wọlé wípé yóò yan zakati ọba adẹ́dànù àwọn nǹkan yìí kọ́dà kí gbèsè wọnú rẹ̀ so àwọn àfa eléyìí náà ní gbólóhùn kan tí àwọn àfa tí wọ́n gbà wọlé tí ọ̀pọ̀lọpọ̀ ìtọ́ka sì wáyé nípa rẹ̀ gbólóhùn ẹlẹ́ẹ̀kẹta nínú àlàyé táwọn àfa ṣe nípa rẹ̀ òun náà ní atefsil wọ́n ṣe lálàyé tó pọ̀ pé in kanati zakatu wajiba fi amuwali zahira lam adain tá a bá rí gbówó ń bẹ lọ́dọ̀ rẹ̀ gbèsè tó sì wọnú rẹ̀ kò kọ̀ fún láti má yan kó yan nu rẹ̀ wà in kanat wajiba fi amwali batina fadainu mani alaha táwa gbé gbèsè yìí a tó bá tún yọ zakanu ẹ gbèsè ó mọ kún gbèsè ni wọn ní tó bá wá rí bẹ́ẹ̀ o lakin ma hiya amwal dọya irúfẹ́ níbẹ̀ kó dá zaka dúró kọ́má ti yan zaka kan nínú eléyìí ni eléyìí ni àlàyé ṣókí tá a padà ṣe wa nípa zakatul ghanam bá a yan zakatul ghanam bá a yan gbà iye òǹkà wo zakatul ghanam báwo ihun nǹkan mélòó ni ó jẹ tá a fi yàn kì í ṣe wípé tá a ti ní ẹran àgùntàn kan tó bá mi mọ báyìí gba zakat la ó ní ihun nǹkan tí yóò jẹ gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe wá lọ eléyìí ò bá jẹ́ èyí tí a fi ṣe ra wa láǹfààní kí ọba dẹ́dà kí ó gbà sí ìbádà fún ẹnì kọ̀ọ̀kan wa. وهذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين الله أكبر الله